ربنا هو الإله له من الأسماء ما اصطفاه الواحد الحي كذا المليك والملك المالك لا شريك الله ربنا هو الإله له من الأسماء ما اصطفاه الواحد الحي كذا المليك والملك المالك لا شريك والصمد السيد والمبين والأحد العظيم والمتين وإنه الحق العلي الأعلى المتعالي الوتر قد تجلى الله ربنا هو الإله له من الأسماء ما اصطفاه الواحد الحي كذا المليك والملك المالك لا شريك وإنه المجيد والعليم والقادر القدير والحليم وإنه السميع والبصير والأول الآخر والستير الله ربنا هو الإله له من الأسماء ما اصطفاه الواحد الحي كذا المليء والملك المالك لا شريك والظاهر الباطن والكبير والوارث الرقيب والنصير سبحانه البارئ والمصور والقابض الباطن. ẹ tẹ́tí sí ẹ̀yin èèyàn wa ní ìlú Ògbómọ̀ṣọ́ àti agbègbè rẹ̀ pátápátá korongodo gẹ́gẹ́ bí a ti ṣe gbọ́ tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ṣe sọ pé àwọn àlejò láti orílẹ̀ míì bíi Togo ni wọ́n ti kó àrùn coronavirus wọ ìlú Ògbómọ̀ṣọ́ bí a wá ṣe ń wà ní ìmọ́tótó lóòrèkóòrè ẹnikẹ́ni tí ó bá ti gbúròó àlejò láti ìlú òkèèrè kí ẹ jọ̀wọ́ kí ẹ fi igbe ta lójú ẹsẹ̀ o tàbí kí ẹ sì ṣe bẹ́ẹ̀ kí ẹ fi ọ̀rọ̀ náà tó àgọ́ ọlọ́pàá tí ó bá súnmọ́ ayé jù lọ létí tàbí kí ẹ sì wá ṣe bẹ́ẹ̀ kẹ́ ẹ fi tó wa létí níléeṣẹ́ parrot fm one zero one point one òkè bèbí nílùú Ògbómọ̀ṣọ́ níbí kẹ́ ẹ fi tó wa létí ẹ jẹ́ ká wà ní ojú lalákàn fi sọ́rí o àti nílùgbàdì kòró lágbára Ọlọ́run ẹ ṣé púpọ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والملك المالك لا الحمد لله وكفى ثم الصلاة والسلام على أشرف الأنبياء سيدنا محمد وهو خاتم الأنبياء وأفضلهم صلى الله عليه وآله وسلم lórúkọ àlá ó ní mo mọ̀ tún ṣe bẹ́ẹ̀ kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa pé ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ mọ́ a tún dìjọ kú dédé àsìkò yìí ọtún ètò tí a pè ní àlefi fidin ọ̀nà rèé o ló tún dé sí etí gbọ̀ yín. ẹ jẹ́ kí mo fi tó yín létí pé torí ọ̀nà tó dí gádígádí díẹ̀ òun ló ń kọ dínà àlejò wa olùbánisọ̀rọ̀ wa láti tètè dé sí ibi ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ náà wọ́n ti súnmọ́ pẹ́kípẹ́kí o wọ́n ti súnmọ́ ibi bí láìpẹ́ láì jìnnà ètò gbìnàyà lójú ọ̀gá insha Allah bi qawtillah. وإنه السميع والبصير والأول الآخر والستير الله ربنا هو الإله أخلدوا من الأسماء ما اصطفاهم ǹjẹ́ ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò abẹ́ Allah subhanahu wa ta'ala kó bá san ní ẹ̀sùn lórí láyé ń bí àti ní ọ̀la àlẹ́kẹ́yàmá. لا إله إلا هو الرحمن الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار ọpẹ́ pàtàkì lọ́wọ́ Allah ọba tí ó máa ń fìṣọ́ ẹ̀ṣọ́ ni ní gbogbo gbà kó dákun kó túbọ̀ máa fìṣọ́ ẹ̀ṣọ́ àwa irú ẹ̀ gẹ́gẹ́ bí mo ti ṣe sọ fún yín pé ọ̀nà tó fẹ́ ṣe bẹ́ẹ̀ ha gádígádí díẹ̀ òun ló fà á ṣùgbọ́n o bí mo ti ń bá yín sọ̀rọ̀ yìí mo ní láyọ̀ láti wọn sọ fún wa pé wọ́n ti dé sínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú mi sínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ lásìkò yìí àwọn náà ni asheikh dr sharofdin gbadebo ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ẹ̀ṣánú ajé lógbómọ̀ṣọ́ sheikh ẹ̀káàbọ̀ ẹ̀kúrin Allah máa fi ìṣọ́ ẹ̀ṣọ́ wa ní ìbéèrè tí màá kọ́kọ́ fi wọlé òun náà ni pé ìbéèrè náà ó fẹ́ pẹ̀ka bíi méjì àbí bíi mẹ́ta alákọ̀ọ́kọ́ oníbèrè béèrè pé ǹjẹ́ ó tọ́ láti máa fọkàn Al-Qur'an al nígbà tí èèyàn bá ń bẹ nípò àìmọ́ ẹni tó béèrè béèrè yìí yóò mọ̀ já sí pé obìnrin ni alákọ̀ọ́kọ́ náà ẹlẹ́ẹ̀kejì tún ní pé ǹjẹ́ ó tún lẹ́tọ̀ọ́ àbí kí ni ìdájọ́ òfin ẹ̀sìn Islam nípa pé kí ẹ̀jẹ̀ kó wà kéèyàn máa ṣe èyí èélà lọ́wọ́ kó èyí èélà kó sì máa bẹ lára èèyàn fún odindi ọjọ́ márùn-ún tó sì já sí pé ìṣòro ìfètòsọ́mọ bíbí òun ló fa ntí ẹ̀jẹ̀ tí fi ń wá wọn so eléyìí ò bá wọn omi ìtún ni pé oníbèrèbèrè wọ́n ní ǹjẹ́ a lè yọ zakatul fitr nínú ramadan tá wà yìí níbẹ̀rẹ̀ ramadan tá wà yìí síwájú kí ramadan kó tó parí níbàámu pẹ̀lú bí imam ṣáàfi rahimahullah bí wọ́n ti ṣe sọ gẹ́gẹ́ bí oníbèrè ti ṣe béèrè. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah. وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته وفي الله قدالوا لي بكتو كفوك القرآن يا في مغتبا وانفو باتي سمارا أبي àwa nípò ẹni tí ó má àwọn obìnrin lásìkò ìgbà wọn sí ní ipò pé wọ́n má wọ́n lè gbé alukur'an torí ẹ̀ alimami malik rahimahullah wọ́n ní ń ṣe ńlọbìnrin lè máa ṣe àyọkà nǹkan kan nínú alukur'an láti fi ṣàdúrà wá sùn lásìkò ìgbà tí wọ́n á ń ṣe nǹkan sùn lópin ìgbà tó bá ṣe pé tó fẹ́ ṣe àyọkà rẹ̀ yẹn látara tó ti ká sórí tẹ́lẹ̀ èsì pé yóò gbé alukur'an lọ́wọ́ ṣùgbọ́n tó bá di pé nǹkan sùn rẹ̀ bá dátọ́ wẹ̀ ó lè gbé alukurani lọ́wọ́ lópin ìgbà tó bá lálù àlà bẹ́ẹ̀ náà làwa yòókù tó jẹ́ pé àjọkùnrin àgbọ̀dọ̀ gbé alukurani àyàfi lẹ́yìn ìgbà tó bá sálù àlà. anabi muhammad sallallahu alayhi wa sallam ó sọ nínú hadith eléyìí tó fẹsẹ̀ rìn lẹ̀ ó ní wa alla yamassa alukurani illa tahir àti pé nǹkan ọ̀gbọ́dọ̀ fọ́ọ̀kan alukurani àfẹnitọ́ mọ́ ẹnìkan ọ̀gbọ́dọ̀ fọ́ọ̀kan alukurani àyàfẹnitọ́ mọ́ tọ́ wọ́n ní tí nǹkan oṣù tí ń bá ń wá tí ọ̀bà dúró látàrí oògùn táwọn lò pé àwọn fẹ́ fètò sọ́mọ bíbí tí nǹkan oṣù náà lákàkún ni àbẹ́jẹ̀ lásán. lópin ìgbà tó bá ti jẹ́ pé àwọ̀ rẹ̀ òórùn rẹ̀ bíi ti nǹkan oṣù náà ni nǹkan oṣù náà lákàsí ṣùgbọ́n nǹkan oṣù àfọwọ́fà nígbà tó ṣe pé ìwọ fún ara rẹ̀ náà ló lo oògùn tó mú kí nǹkan kí nǹkan sùn rẹ kọ́ má dùn ó má kọ́ máa wá ní ìgbà tí èsì àsìkò rẹ̀ wọ́n máa wá kán sóṣooṣo lóòrèkóòrè tó bá ti jáde wọ́n gbà pé òun ti ń ṣe nǹkan sùn ẹ máa béèrè pé ta ń kó bára rẹ̀ ó tètè dáhùn pé mi mo kó bára mi <laughs> torí ẹ̀ lábẹ́ òfin ọlọ́run ẹ rí i pé wọ́n máa sọ fáwọn obìnrin gbígbé kí wọ́n fètò sọ́mọ bíbí kí wọ́n sì máa lo oògùn kan kó wa eléyìí tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ látọ̀dọ̀ àwọn òyìnbó ló ti ń wọlé sọ́dọ̀ wa àwọn oògùn wọn yẹn wọ́n ní àwọn aburú kọ̀ọ̀kan tí máa fi ṣe ẹni tí bá ń lò so ó sì ṣe ṣe kọjá pé àwọn ẹni tí bá ń fún yín lóògùn yẹn àsìkò tí wọ́n ń fún yín wọ́n ní ṣàlàyé fún yín nígbà tí wọ́n náà bá dán o wọ́n náà rí bíi ti ṣe rí kékeré nínú àwọn aburú rẹ̀ náà ni tí oníbèrè ṣe yìí hmm. kẹjọ ọkàn máa wá láì jásíkò rẹ̀ hmm. kẹjọ máa wá ká má rìn lò sí láti dá dúró wọ́n á lè sọ fún pé kọ́ lọ́ọ́ mu mílíkì ìyẹn hmm. ò bá yẹ ṣe dáa tó wọ́n máa ní kéèyàn lọ máa mu mílíkì <laughs> ẹ̀ sẹ́mi pé nǹkan mi lè wọ ọ̀nà ọ̀rọ̀ ńbẹ̀ tó akramakumullah tí nǹkan yẹn bá ti wá ọ gbà pé nǹkan oṣù náà lọ wá ṣùgbọ́n nǹkan oṣù àfọwọ́fà òun ní í ṣe siyam òun ní í ṣe sọlẹ́ kò sì gbọ́dọ̀ gbé alukurani lọ lásìkò yìí kò sì gbọ́dọ̀ ṣe tọ́wáfù alikaaba nírú àsìkò yìí hmm. lè jẹba. wọ́n ní sátìlẹ̀ yọ zakatul fitr sílẹ̀ láti bẹ̀rẹ̀ Ramadan ṣáájú kó di pé Ramadan parí. wọn á ní gẹgẹ bí àwọn ṣe gbọ pé ìmáàmù ṣáfìí sọ ìmáàmù ṣáfìí ọ̀sọ̀rọ̀ ẹ nítorí lè sọkúsọ lásán àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam wọn torí òfin Ọlọ́run dá lórí pé zakato kìí ẹ̀ láàárọ̀ ọjọ́ ọdún ti láti bẹ̀rẹ̀ ó ti zakato zakatu tí ọjọ́ ràn àfi lọ́jọ́ ọdún ó ti so àwọn olùmọ̀ọ́ sọ pé sá lè yọ ìjọ kan ṣáájú ọdún àbíjọ méjì ṣáájú ọdún wọn ní tàbá yọ ọjọ́ kan àbíjọ méjì ṣáájú ọdún kò burú torí a rí apá kan nínú àwọn sàhábà pípé wọn sì bẹ́ẹ̀ rí ṣùgbọ́n tí wàá yọ ọ́lẹ̀ láti bẹ̀rẹ̀ Ramadan ẹ gbà pé ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ẹni tó ṣe yẹn ó sọwọ́ nù ni ní ìgbà tó bá di pé àsìkò zakatul fitr bá wọlé ó tún tún mi yọ. jazakumullahu khairan jazaa nọ́mbà tí ẹ máa pè wọlé fi dá sí ètò rèé plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six fáwọn tó ń bẹ lọ́nà tó jìn lérè padà àti ní ìpè kan bí ìyá ó ti padà já o fáwọn tí ó ń bẹ ní nàìjíríà àti lágbègbè wa ń bí zero nine zero five five three five five five five eight zero nine zero five five three five five five five eight nọ́mbà tí ẹni máa fi pè wọlé máa fi béèrè ìbéèrè lọ́lọ́kan òjọ̀kan àbí ìkejì náà nù. hello. salaamu aleykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. ó kọ́ yín. yusuf ni sọ̀rọ̀ láti ìgbìmọ̀ ọ̀ṣọ́. kí ni ìbéèrè yín o. ìbéèrè mi ni pé gẹ́gẹ́ bí àsìkò tá a wáyé ǹjẹ́ tí ó bá rí báyìí tí ramadan àti parí tí àbẹ̀ náà bá tún rí bẹ́ẹ̀ báwo la ṣe máa ṣe sùnátù lè rí. náà padà ẹ ṣe o alhamdulilayi wọn ní tí nǹkan yìí bá ń lọ bẹ́ẹ̀ tó fi di pọ́dún dé báwo la fi ṣe sùnátù lè rí akọ à ń bẹ ọlọ́run ọbẹ̀ lè dá ọ pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó rẹwà jù hmm. àtàwọn àròyìn rẹ̀ tó ga jù kọ́dà kún kọ́ bá náà kó ń lẹ̀ kọ́ wa kó bá wa mú kó ká padà sí ipò dáadáa ẹni tí Ọlọ́run sì ti fi ṣe Ọlọ́run bá wa fún wa lálàáfíà àwọn àyókù Ọlọ́run dákun dáàbò rẹ̀ bò wá kó sọ wa tí Ọlọ́run bá kádàrà pé nǹkan yẹn ò tí ì tàn tó bá fi di pé ọjọ́ ọdún dé kò sí tàbí ṣùgbọ́n tí wọn bá fún wa ní àǹfààní pé ká lọ péjọ síbi tá a ti ṣe láàyè báyà pẹ̀lú pé káwọn èèyàn sá ti má pọ̀ ju yòǹkà báyìí lọ. Hmm. so wọ́n sì rọra fi àlàfo sílẹ̀ láàrin ara wọn tíjọba ọba ti fún arú àǹfààní yẹn lájẹ́ pé àtúngbà kámú náà ni bẹ́ẹ̀ bá ń ṣe ń gba kámú fún sọ̀látùl jùmọ̀ tá a lè ṣe níìsì so ṣùgbọ́n tí àbá ti rí ìdì ṣe àní ṣe sọ̀látù mi dípò rẹ̀ nítorí pé jùmọ̀ tá a bá rò ń ṣe sọ̀látù bọ́ọ̀r ọlọ́n dípò rẹ̀ ṣùgbọ́n ìdì náfìlà lásán ni tó ti lọ tá a rí ṣe látàrí irú báyìí tán oníkàlùkù kọ́sà ti máa rán kọ́ máa rántí ọlọ́run kọ́ máa dárúkọ rẹ̀ kọ́ máa ṣàgbéga orúkọ rẹ̀ ọlọ́run ọba yóò fàlùbáràkà sí i tó eléyìí náà wọnú tànù pé nù gbèsè ayé tiẹ̀ náà ọdún kan máa ti wá rí tó ṣe pé kò sógun kò síta kò sí kan ṣùgbọ́n àlè lọ rídì nítorí àjàkálẹ̀ àrùn kan tó wá láyé ìgbà náà tí wọ́n ń pè ní covid nineteen kọ́lọ̀ ń bá wa kà Hello. Hello. Ó kọ yín o. Àdìsá Fatima. Láti bo. Láti lọ sí wọn. Kí ni ìbéèrè yín o? Ìbéèrè mi ni pé Mùsùlùmù ni mí. Hmm. Mo fẹ́ Kírísítẹ́nì. Ìyàwó mi wá ń kó ọmọ mi lọ sí ṣọ́ọ̀ṣì ìdí ẹni pé òun náà ti lọ ṣọ́ọ̀ṣì. Mo sì ṣe ìdí rẹ̀. Ẹ̀dá kò kí ni ìdájọ́? Ẹ̀dá kò sí sáà nìkan. Nà kí lẹ sọ? So? kò jí sáàrì fún mi ní kọ́ máa lọ ṣọ́ọ̀ṣì náà ti ń lọ ṣọ́ọ̀ṣì. tọ ọ̀dà wọn ni kò jí sáàrì fáwọn kò jí sáàrì fáwọn náà ìjáwọn ní sáré. ẹ bóyá mo máa pèsè oúnjẹ fáwọn. ọkọ ní béèrè ní. ọkọ ní béèrè báwọn. ìpè. ìyàwó máa dáná oúnjẹ sàrí fún mi. mùsùlùmí làwọn àwọn wá fẹ́ ẹni tó ń jẹ. sọ àkọ́kọ́ náà ọlọ́run bẹ lẹ́dàá wa òun náà ló gbà. wípé hmm. mùsùlùmí ó lè fẹ́ ẹni tí ń ṣe ẹ̀sìn Nasara abẹni tí ń ṣẹ̀sìn yahudi so àwọn ẹni tí wọ́n pé bíbélì làwọn ń tẹ̀lé so àbáwọn tí ń tẹ̀lé májẹ̀mú láéláé ọlọ́run ló ń gbà pípẹ́ ẹ lè fẹ́ wọn ẹ lè fẹ́ wọn níyàwó so ń gbàgbé yẹn tí wọ́n á fẹ́ wọn níyàwó yẹn túmọ̀ sí pé ẹ gbìyànjú tí steering tí wọ́n fi ń tu ọkọ̀ tí òfin ní bọ́ lọ́wọ́ yín mm. nítorí tó bá ti bọ́ lọ́wọ́ yín sọ́wọ́ tiwọn ọ̀dájú pé nǹkan ṣe yín irú rẹ̀ náà nìkan ti ń ṣe bàbá ń béèrè yín nìsín bẹ́ẹ̀ mm. pé ìyàwó tẹ́ fẹ́ ẹ̀yin ò rí darí wá sí Islam àwọn ọmọ gan tó tún jẹ́ èrè ìfẹ́ mm. tọ́lọ̀ wọn bẹ ẹlẹ́dàá wa tẹ́ pé torí sábà bíi páwọn jẹ́ mùsùlùmí nígbà tó yẹ pé ẹ̀yin ni ọkọ tí wọ́n máa darí ilé náà lọ́lọ́run fi gbà pé kí wọ́n ọkùnrin ọ̀fẹ́ ni tí kì í ṣe mùsùlùmí o so ìwọ ọmọ tó ti bọ́ ọmọ lọ́wọ́ bá mm. wọn kó ọmọ lọ síbòmí tí èsì mọ́ṣáláṣí so ìwọ ló múra kó lè. kó múra kó le tọrọ lọ́wọ́ bí ọ léèrè nípa àwọn ọmọ tó bá di lọ́la gbẹ̀ndà òkèèyàmù yóò tún bí ọ léèrè gan nípa ìyàwó rẹ̀ gan tó bá di jọ́ ìyànjú wò pẹ̀lú ẹ̀ báwo sáré kò lè nítorí pé òun ò nínú nǹkan so sáré dáná yẹn kò sí wàhálà ń so náà fún máa àmọ́ táwọn ọmọ rẹ̀ o táwọn ọmọ rẹ̀ tí wọ́n mú lọ síbòmí tó yàtọ̀ sí mọ́ṣáláṣí o òun náà ló de ṣòkòtò rẹ̀ kó le kọ́lọ̀ má jẹ́ kí ṣòkòtò di ẹ̀rì má ní bì. hello. hello. orúkọ yín ibi tí ẹ ti ń pè o. ìyá fẹ́mi ló ń sọ̀rọ̀ láti ṣàgbọ́n. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni wípé ọmọ tó bá jẹ́ christian ó hmm. máa ń gba àwẹ̀ mùsùlùmù hmm. tó ó gba ọ lẹ́tọ̀ọ́ láti lè gba àwẹ̀ ni àbí kò lẹ́tọ̀ọ́. alhamdulilayi ìbéèrè tá ń ṣe yẹn pàtàkì ẹ rí i pé láwùjọ wa lónìí ọ̀pọ̀lọpọ̀ ẹni tí kìí ṣe mùsùlùmí àwọn náà wọ́n rí i pé ó wù àwọn púpọ̀ gẹ́gẹ́ bá àwọn mùsùlùmí ti ṣe ń ṣe hmm. tẹ́ pé wọ́n kẹ́nuró tẹ̀láṣẹ ọlọ́run má jẹ má mu má ní ìbálòpọ̀ láti ìgbà tó àlùfáàjàrì ti yọ títí tó ràn fi wọ̀ sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ náà máa gbà ah, ńlọrẹ̀ ńlálábàáṣe onímọ̀lẹ́bí oníyè kan nínú àwọn mùsùlùmí tó gbogbo wọn báyìí wọn ò jẹ mọ́ wọn ò mú mọ́ á ti gbọ́ kó wọn wá wà nítòsí wọn wọn máa jẹ wọn máa mu lọ́pọ̀lọpọ̀ náà fi ń bá ní kọ ẹnu rọ́bà ṣùgbọ́n májẹ̀mú tí ó jẹ́ kí ìkẹnu ró wọn kọ́ má já sí yà lásán wọ́n gbọ́dọ̀ gbìyànjú láti rí pa àwọn nìyẹn torí àìjẹ́ bẹ́ẹ̀ nígbà tí èèyàn fi àjẹrà rẹ̀ lásán ni ìfìyàjẹrà ẹni gan lásán ni májẹ̀mú làníyàn tẹ̀yìn tí ìbá ń ṣe mùsùlùmí kò lè láníyàn yìí ó dìgbà tí èèyàn bá jẹ́ ẹni tó wà ń pọ̀ ẹni tó lè láníyàn torí tí mùsùlùmí náà bá fi jíjẹ mímu sílẹ̀ ìbálòpọ̀ tó fi sílẹ̀ gbogbo ẹ̀ láì dàníyàn àti ìdànù lásán ni anabi muhammed sallallahu alayhi wa sallam oní láṣọ yá kó tó di pálífàjà rí yọ kọ́ gbàgbé ẹ̀ hmm. ìkẹnuró ọjọ́ yẹn yọ kàn kẹnuró lásán ni kì í ṣe pé yọ gbàládà rẹ̀ hmm. torí arọ gbogbo ẹni tí ì mùsùlùmí tó náà fẹ́ máa ṣe bí àwọn mùsùlùmí ní oṣù Ramadan yìí kó di mùsùlùmí à wọ́n fẹ́ ṣe ojúṣe àwọn mùsùlùmí àmọ́ ò ṣe Islam kí ló dé kí ló dé ò ṣe Islam ó sì fẹ́ ṣojúṣe mùsùlùmí kọ́ má bàa jẹ́ aláṣẹ̀dànù aláṣẹ̀fira rẹ̀ jìyà di mùsùlùmí kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so nítorí pé téèyàn bá ronú dáadáa yẹn mọ̀ pé islam yìí báyìí lọ́nà nítorí láì tí kù oríṣiríṣi àmì lọ́lọ́wọ́n bá fi hàn ọmọ ara kó lè mọ̀ pé islam lọ́nà hmm. so ṣùgbọ́n nígbà míì ẹlòmínà ti mà bẹ́ẹ̀ eh, àmọ́ wọn mọ̀ pé mọ̀sùnmá pọ̀ nù islam mọ̀sùnmá hmm. tọ̀ bá o ìgbẹ́ ọ̀gbọ́n lò sùn má bá o ìtọ̀ ọ̀gbọ́n lò tọ̀ hmm. so islam ó fún àwọn èèyàn ní ayé ìrọ̀rùn sí i ẹ̀gbọ́n tánàbì sallallahu alaihi wasallam tó sọ ọ́nà àdé ti kàn ní ó ní inna ad-dina yusr wa lan yushadda ad-dina ahadan illa ghalaba ó ní tó rọrùn lẹ́sìn islam ẹnì kó wa ní fọwọ́ ilé mú àfikọ́jọ́ pẹ́sìn ni ó borí ẹ̀ ìwọ lè borí ẹ̀sìn hmm. ẹ̀sìn náà yà borí rẹ̀ hmm. ó túmọ̀ sí pé ìrọ̀rùn lọ́ba dé ọlọ́run bá bẹ̀ ọ́ pẹ̀lú orúkọ rẹ̀ tó dára jù àtàwọn ìròyìn rẹ̀ tó ga jù fọnà máwọn èèyàn wa lọ sí ti islam ṣé mm. ń rọrùn fáwọn náà láti di mùsùlùmí gbogbo wa kájọ wọlé ọlá kájọ wọlé ọlá. jazakumullahu khairan ni ìbéèrè kan tún wáyé ń bí wọ́n ní ẹjọ́ ìbéèrè tàwọn ni pé obìnrin tí kò ṣẹ̀ṣẹ̀ máa bímọ tí ó wá lóyún tí ara kò wá rọ̀ tí ara òfìgbà kankan dẹ̀ kò lè jẹ kò lè mu látara àìgbádùn oyún inú rẹ̀ ǹjẹ́ látàrí àwọn ìnira tí ń bá pàdé yìí ṣé ó lè yọ oyún inú rẹ̀ dànù. Ah, islam ò gbà nípa máa sẹ́yìn dànù hmm. haram oníka sẹ́yìn dànù ẹ̀rí pé lábẹ́ òfin ọlọ́run bẹ́ẹ̀ lẹ́dàá wa nǹkan yọ kán tó lè mú kí islam ọ̀fọwọ́ ti pé kóbìnrin ọ̀sẹ́yìn ọ̀nà ìníkọ́ ẹ̀kọ́ àwọn tó nímọ̀ nípa ìṣègùn ìtọ́jú aláàárẹ̀ àwọn ẹni tí ó lè jẹ́ ẹni fọkàtánu wọn tí ìsẹ́ni tí ó fipò bọ̀yọ̀ Hmm. so wọ́n jẹ́ àwọn àsọ̀rí kan tí wọ́n ṣèyàn kẹyàn méjì hmm. àwọn ni ó fúnni ní àmọ̀dájú pé tí oyún yìí bá ṣẹ́kù nínú obìnrin yìí ó lè kú yóò ṣe sábàbí ikú rẹ̀ hmm. ìgbà náà lòfin ọlọ́run tó wá sọ pé ọ̀gbọ́n ọ̀rọ̀ yóò zà gbogbo ń tó bá ti jẹ́ ìnira tó lè mú kí á pàdánù ẹ̀mí ẹ̀mú kò eléyìí jẹ́ bó ṣe jẹ́. sọ̀rọ̀ àpèjúwe kan nínú ìsinyìí ẹnìkan ọlọ́ọ̀ zina ó ṣe zina ló fi lóyún àwọn mọ̀lẹ́bí wa rí i pé ha nǹkan àtijú lélẹ́yìí o oyún tí aláníyìí lọ níyìí nǹkan àtijú ni sọ àti wá gbọ́ àti wí tí wọ́n á lè lọ sẹ́yìn Islam ọgbà Islam ọgbà nítorí pé tẹ́lá lọ sẹ́yìn àbí ẹni tó fẹ́ fìtọ̀ fọ̀gbẹ́ni kò lè má láéláé mm. so àkọ́kọ́ àṣìṣe ti kọ́kọ́ wáyé mm. àyè fàṣìṣe tó àṣìṣe ṣe. Mm. ṣé ẹjọ́ bíi kóbi lọ́mọ ẹ̀sìn náà ó péjú kẹ wá lẹ́gbẹ̀gbẹ̀sẹ̀ àti sẹlọ islam kọ́kọ́ faramọ́ kẹsẹ́yìn hmm. ẹlẹ́ẹ̀kejì ni pé lójú ọ̀nà pé fẹ́ sẹ ó lè jẹ́ pé agbègán gọ́fọ̀ tó jẹ́ pé obìnrin tó lóyún ó lè bá fẹ́. nítorí ìdẹ́lẹ́ yìí báyìí ọlọ́run sọ pé wala tulqu bi aydikum ila tahluka hmm. ẹ má fọ ara yín gbéra yín lọ síbi ìparun ọlọ́run tún sọ nínú àyà mi ó ní wala taqtulu anfusakum hmm. inna Allaha kana bikum rahima ẹ má fọwọ́ ara yín para yín aláàánú lọ́lọ́run ọba jẹ́ sí yín. naam. jazakumullah khairan. hello. hello. maaleykum salaam wa rahmatulahi wa barakatuhu o kọ́ yín. mala muhammed láti ìlú Ìlọrin. kí ni ìbéèrè yín o. ẹ̀yà kọ̀ọ̀kan ah, ìbéèrè mi alákọ̀ọ́kọ́ ni pé ní. An sanitizer tó ní alcohol nínú ìjẹ́ ìfẹ̀rí apààyàn ṣe fún wa láti mọ̀ gbọ́n sanitizer tó wà alcohol yìí. ẹlẹ́ẹ̀kejì ó náà ní pé ní gẹ́gẹ́ bí ẹ̀kọ́ bá rí kọ́lọ́dà àwọn afáàṣì náà tẹ́tẹ́ nípa ọ̀rọ̀ ìkọ́mọ̀ ọ̀rọ̀ ìwọ̀n pípé ibi àwọn máa sọ pé sọ́ọ́lù fi rẹ̀ ha ni kù pé àwọn máa lo oúnjẹ báyẹn ní ibi ìkọ́mọ̀ ní àbí ìwọ̀n ibi ìwọ̀n pípé nìkan ni àmọ̀ ti sọ. bákan náà ẹlẹ́ẹ̀kẹta àwọn oníkó tó wá ní ibi ẹyìn nínú ikọ̀mọ̀ ìdín nàìjíríà yẹn kí ni nǹkan tí sẹ́ẹ̀rí aṣọ nípa rẹ̀. ọ̀sẹ̀ o alihamudulilayi kíní ìfọwọ́ tí àwọn èèyàn fi ń fọwọ́ nìsín látàrí àjàkálẹ̀ àrùn eléyìí tó wà lóde hmm. ìwádìí fi hàn pé alcohol ó wà nínú rẹ̀ so a sì rí i pé ọ̀pọ̀lọpọ̀ ń ṣe béèrè hmm. nípa pé táwọn lè fi fọwọ́ àbáwọn lè fi fọwọ́. Hmm òfin náà ọba ó ṣe mímu alcohol àbí tí wọ́n bá fa alcohol sí ó ṣe léèwọ̀ nítorí pé òfin náà sọ pé gbogbo nǹkan tẹ́ bá jẹ àbí tẹ́ bá mu tí ó bò láàkà yín mọ́lẹ̀ tẹ́ fi wá máa ṣe bí aláìlórí lọ́wọ́ hmm. Islam ṣe léèwọ̀ ṣùgbọ́n sẹ́gbà tó ti wá ṣe jíjẹ rẹ̀ lílò rẹ̀ tó ti ṣe léèwọ̀ ó túmọ̀ sí pé àti ẹ̀gbọ́dọ̀ jọ kàn wá lára ṣebí ìgbẹ́ àbí bí ìtọ̀ ló ń rí ìyapa láàrin àwọn olùmọ̀ nítorí pé Ọlọ́run sọ nínú al wọn yá ayyuhalladhina amanu إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون Ọlọ́run lẹ́yìn olùgbàgbọ́ òdodo dájúdájú ọtí mímu ọtí bákan náà tẹ́tẹ́ bákan náà èrè gbígbẹ bákan náà agbégbá àbí ọ̀pẹ̀lẹ̀ tí wọ́n máa dà Ọlọ́run ní gbogbo ẹ̀ ẹ̀gbin inú sẹ́ẹ̀sù lọ́wọ́ ẹ̀gbin inú sẹ́ẹ̀sù lọ́wọ́ apá kan náà olùmọ̀gbọ́n náà ti pé lẹ́gbìn ó ti parí mi òkè ẹ̀gbin irú èwo ẹ̀gbin irú èwo tí ẹ̀gbin tó ṣe kí tó bá ti kàn yàn lára èèyàn gbọ́dọ̀ lọ fọ̀ àbí ẹ̀gbin ó ní ìtumọ̀ ẹ̀gbin tàbí ní tí wọ́n gbèrè kalẹ̀ mùsùlùmí ò gbọ́dọ̀ gbèrè ẹnìkan á ti ọkọ lu eré sọlọ pé wùrẹ́ ọlọ́fọ̀ ìgbẹ́ ló yọ lẹ́wọ̀ so ṣé ó ní ìtumọ̀ ẹ̀gbin ni àbóhùn gangan gangan lẹ̀gbin hmm. gbẹ́bọ́lọ́ sọ pé يا أيها الذين آمنوا إنما المشركون نجس فلا يقرب المسجد الحرام بعد عامهم هذا الله لا يلقى بودد àwọn سبب àwọn abọ́gibọ̀ pẹ̀ tí ìsìn lọ ẹ̀gbin ni wọn. wọn ò tún gbọdọ̀ súnmọ́ mọ́ṣáláṣí ọlọ́run àbọ̀ ọmọ látọ̀dún yìí lọ. ọ̀dà ẹ̀gbin ni wọn sọ túmọ̀ sí pé ẹni tí ìsìn mùsùlùmí ní ìsìn yìí báyìí tó bá bọ̀ ọ lọ́wọ́ ọ ni. ṣé ìgbẹ́ ló fi yé ọ lọ́ọ̀ ni ìtọ̀ ló fi yé ọ lọ́ọ̀ ni àbí ìtumà torí ẹ̀ apá kan náà olùmọ̀ pé ńgbà tó lọ́n ti pè lẹ́gbìn ẹ̀gbìn náà hmm. apá kejì sọ pé rárá ó nítumọ̀ rẹ̀ ni àmọ́ kì í ṣe pò ń gangan ara rẹ̀ lẹ́gbìn torí ẹ̀ náà sọ pé tí a bá lo nǹkan tó jẹ́ pé alukóhólù ń bẹ lára rẹ̀ a bá tẹ̀ mọ́lẹ̀ òfin ṣẹ̀rí ọ̀sọ́ pé ká lọ fọwọ́ nítorí ẹ̀ òfin ṣẹ̀rí ọ̀sọ́ pé ẹ̀gbìn ti yí wa lára ká lọ fọ́ nù tó bá rí báyẹn ètò sì dọ́gba jù náà ni pé inṣàlá kìí ṣe nàjẹ́sà àìníyà kìí ṣe pé pàápàá ẹ̀gbin ni léyìí tó ṣe pé tó bá ti kàn yàn lára yẹn gbọ́dọ̀ lọ fọ̀ so ṣùgbọ́n najasatun ma'nawiyya ìtumọ̀ rẹ̀ ní ẹ̀gbin àmọ́ kìí ṣe pé pàápàá òun gangan tó bá ti kàn yàn lẹ́gbin kàn yàn àmọ́ khurujan min al-khilaf kálí jáde kúrò nínú ìyapa yẹn tó bá ti fọṣẹ àtomi tó bá ti fi fọwọ́ ti tó tó bá ti fọṣẹ àtomi tó fi fọwọ́ ti tó ẹ sì rí i pé ẹnìkan túláàsì rẹ náà kíkẹ kó lé lẹ́yìn láti fọṣẹ àtomi kó fi fọwọ́ rẹ dáadáa sọ mm. eléyìí jẹba wọn ní ìgbà tí wọn ń sọ pé lónìí yìí tí ọ̀pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí ta ti gbé jì ti látàrí kónílógbélé ṣùgbọ́n tá à ń pèpè fún sọlá láti mú àwọn èèyàn mà ipa kòkò ti wọlé ẹ̀ríkẹ́ tẹ́ máa pe hayya ala tayin tá a sọ pé hayya ala sọlá. حي على الصلاة حي على falah حي على falah olùpèpè sọ pé sallu fi rihalikum sallu fi rihalikum àbí kọ́ sọ pé sallu fi buyutikum sallu fi buyutikum ẹ ṣe sọ̀láàtì nulẹ̀ ẹ ṣe sọ̀láàtì nulẹ̀ wọ́n ní sáà tún wá sọ bẹ́ẹ̀ nù kọ́ ọmọ ni bóòlù ti sọ bẹ́ẹ̀ nù kọ́ ẹ bẹ́ẹ̀ ti sọ fáwọn ẹ̀ pé kí wọ́n ṣe sọ̀láàtì nulẹ̀ wọn. طبعا قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله لا يجاب سجان wọ́n ní àwọn orúkọ tó ní ẹ̀yìn nínú eléyìí tí àpapàjù àwọn kan tó bá ti ní díìnì díìnì díìnì díìnì kọmọrùdíìn shamsudíìn sharafudíìn najimudíìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. sọ̀rọ̀ àkọ́kọ́ àti ṣàlàyé pé eléyìí nínú àwọn orúkọ eléyìí tó yẹ kí wọ́n fi ń yíyàn ni ṣẹ̀rí àti sọ pé irú àwọn orúkọ yẹn akórìíra rẹ̀. àyàfi alimami Nawawi rahimahullah oníta bá gbọ́ yí lọ síbi wípé kìí sèmi ni kọ́mọ́rù fún dín kìí sèmi ni ṣàmùsù fún dín kìí sèmi ni nájúmù fún dín kìí sèmi ni ṣọ́rọ́fù fún dín àmọ́ dín ló sọ mí di bẹ́ẹ̀. Hmm. ẹ̀sìn ló sọ mí di ìmálẹ̀ ẹ̀sìn ló sọ mí di òṣùpá ẹ̀sìn ló sọ mí di àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Hello. Àríkún sọ́lámù rọ́ṣùsùlá ọkọ̀ yìí. Ẹjọ́ bí iná máa gbìmọ̀ rẹ̀. Kí ẹ bá ti pa rédíò yín, ẹ pè wá padà, ẹ pa rédíò yín ó ń gbó lákọ̀ọ́kọ́, ẹ má bínú. Plus two three four eight zero eight three two nine three eight nine six. Plus two three four eight zero eight three two nine three eight nine six. Àti oh nine oh zero nine zero five five three five five five five eight. Hello. Àtàwárígùn. Àrígùn Sọ́lámù Rọ́ṣùtìlá ó kọ́ yín. Wádìí ń pè láti inú òfin. Kí ni ìbéèrè yìí o? Ẹ jọ̀ọ́ mo gbọ́ fúgàmù kan ní inú àwẹ̀ yìí lórí rédíò kan níta. Kò nílò òfin ti ẹ̀kọ́. gbígbọ́. Nà mo dákọ̀ fún àgbà tí inú òfin Kí ni ìbéèrè yìí? Ọ̀dà plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six fún àwọn tó ń bẹ lọ́nà tó jìn réré nìyẹn o láwọn orílẹ̀-èdè ibòmíì lágbàńlá ayé ah, èyí ìpè wa ń tira wọn o ọ̀dà ẹ jẹ́ kí a tún wo ìbéèrè kan oníbèrè béèrè wọ́n ní àdúrà wo nìyẹn lè máa ṣe téèyàn bá tí ìrọmọ bí láti wá lè fi rí ọmọ bí àdúrà wo nìyẹn lè máa ṣe ní pàtó láti jẹ́ kéèyàn rọmọ bí. alhamdulilayi akọ́ ni pé ọlọ́run bẹ̀lẹ̀ dà wá ló máa ń fún ni lọ́mọ hmm. kò sí ẹlòmíì kò sí nǹkan míì tí fún ni lọ́mọ ẹni tó bá kó bímọ ní bímọ ara rẹ ó máa ṣe ẹni tó ń bá fẹ́ lágàn hmm. ya ẹlòmíì lágàn ó lè ọkùnrin ó lè obìnrin yẹn wa eléyìí tó túmọ̀ ti ń náà lọ́dọ̀ ọlọ́run yóò gba aládàá kó ṣàdúrà o sọ ṣùgbọ́n àkọọ́lẹ̀ ọlọ́run ọba ò ní ṣaláìsẹ̀ àkàràmọ̀kọ́mọ̀wá nínú àwọn àdúrà wọn náà ní kẹ́ ẹ máa tọrọ pípọ́ náà kó fún yín lọ́mọ alálùbáríkà léde yorùbá yín tẹ́ ẹ bá tọrọ bẹ́ẹ̀ náà ọlọ́run ọba ẹlẹ́dàá yọ gbọ́ ẹ̀yẹn sáti fàdúrà yín yẹn sí ọ̀kan nínú àwọn àkókò ilé ìtàdùn àìsàláì gbà bí ìgbà tó máa pèpè bẹ́ẹ̀ náà ni ẹni tó bá jí lóru nígbà tí máa ń kú ìdá kan nínú mẹ́ta àti gbẹ̀yìn nínú òru ẹ jí ẹ bẹ́ lọ́n ẹ béèrè ní tẹ́ bá fẹ́ ẹ tọrọ lọ́dọ̀ ọlọ́n ọlọ́run ọba ẹlẹ́dàá wa yóò gbọ̀n yín yóò dà yín àwọn anábì ọlọ́run wà tádàáwò àìtètè rọ́ọ̀mà bí tó ṣe hmm. àwọn náà nílò àwọn àdúrà tí wọ́n ṣe tẹ́yìn náà bá ṣe irú rẹ̀ à ń bẹ́ lọ́n kọ́lọ́run ọba kó gbàdúrà yín ó náà ní nínú rẹ̀ ni pé rabbi la tadharni fardan wa anta khayrul warithin hmm. rabbi la tadharni fardan wa anta khayrul warithin bẹ́ẹ̀ náà ni àdúrà anábì zakariya aleyhi salam ó ní rabbi habli min ladunka dhurriyatan tayyibah innaka sami'ud du'a rabbi habli min ladunka dhurriyatan tayyibah innaka sami'ud du'a tẹ́ bá wà nítòsí ẹni tó bá máa kí ó lọ́dọ̀ yín bẹ̀rù wọ́n lè bá yín kọ́ gẹ́gẹ́ bó ti ṣe wá nínú alukur'ani báyìí wọ́n bá yín kọ́ ẹ máa fi bẹ́lọ̀ ẹ máa wí láwìí tún wí láì fòǹkà sí ẹ sì jẹ́ni tọ́kàn yín balẹ̀ sọ́lọ̀ nítorí pé inú tí máa jáde ọ̀gbà ni ó wá nù hadith al-qudsi ọlọ́run ẹlẹ́dàá sọ pé ana inda dhanni abdi bi èmi máa bẹ níbi ntẹ́rù mi bá rò sí mi tẹ́yìn bá rò sọ́lọ́n pé yọ bọ̀ sí pẹ̀lú gọ́lọ́ yọ bọ̀ sí. amátẹ́yìn máa ń ṣe èméjì kẹ́ ẹ̀ kò síbi tá a ti lọ àti hmm. nágbára àti nágboro kò sí ọ̀rọ̀ á rọ́bì hábílì mílíọ̀nù tó ń kà lórí yàtọ̀ tó o ti fojú kọ́mọláìsì àdúrà à ó sera rẹ hmm. bẹ́ẹ̀ ni wọ́n bá jiná tán kọ́ máa jẹra rẹ lóko hmm. kọ́ lọ́n sọ àná wa. hello. aleykum salaam wa rahmatulahi wa barakatuh wọ́n kọ́ yín ìbéèrè yín. na àgbọ̀ yín ò kílẹ̀ sọ̀rọ̀. ó ní ìjàkà ìjọ aláṣẹ ìrẹ́lẹ̀. kí ni ìbéèrè yín. àtẹ̀yìn àná èyí kí ni ìbéèrè yín o. Ẹgbẹ́ èsì ní bá kí ìwà méje pẹ̀lú tí wọ́n ti owó náà. Ṣé ó dáa kéèyàn máa ìyàwó ti já padà? Ẹ má bínú àgbọ́yé ketekete ni ẹ já wo ìpè mí ń bí. Hello. Hello. Hello ẹ káàárọ̀ Orúkọ yín o ìdíje tí ń pè ìfẹ́lúwa ni láti kàtàǹgbá ní gbogbo. kí ni ìbéèrè yín. ẹ jọ mo fẹ́ béèrè lọ́wọ́ south wa ní muslim hmm. christian ó wá bí ramadan ṣe dé wa gbà nínú yẹn hmm. ṣé máa gbà nílànà sí christian ni àti máa gbà nílànà sí muslim kí ọba mi ṣàlàyé wọn kọ́ àti dáhùn ìbéèrè tó jọba ìdájọ́ eléyìí ẹ̀sìn táwọn mùsùlùmí ni ẹni tí ìbá ti ṣe mùsùlùmí kọ́ máa dára rẹ̀ láàmú. ẹ̀nà ìyá ó ti rí bẹ́tẹ̀ padà ẹ jẹ́ kí a tún máa wo àwọn ìpè ní ẹ̀ lọ́rùn. sàmúlò sí. wàhálà ìṣẹ̀lẹ̀ wọ́n ṣùgbọ́n ọkọ̀ yìí. pẹ̀lú àti àti ilé yín. kí ni ìbéèrè o. bẹ́ẹ̀ mo fẹ́ lè fi fọ́lọ́ mi wọ́n ní obìnrin tó bá ń lọ́wọ́ tó wá wọ́n yọ ọmọ obìnrin tó ń lọ́wọ́ tó wá ṣe kí ni. tó aláìsí tó kí kò sí kí a máa yọ ọmọ rẹ̀ ní àtúndẹ̀. wọ́n ní obìnrin tó kú tó ń rọbí obìnrin tó ń rọbí lọ́wọ́ tó wá padà wá jẹ́ pé ó padà jẹ́ pé yàrá ṣé wọ́n sin ti oyún náà ni àbí wọ́n yọ oyún náà. alhamdulilayi bákan méjì ni inú kó jẹ́ pé ọmọ yẹn ti kú sí nínú hmm. so ọmọ tó ti kú sí nínú yẹn òfin ọlọ́run ọba ọgbà pé kí wọ́n yọ hmm, hmm. wọ́n lọ sí wọn papọ̀ ni ọmọ tó bá jẹ́ pé ọmọ yẹn ò tí kú lásìkò ìgbà tí ìyá rẹ̀ kú so a sì rí àwọn ẹni tó ń gbàbí tí wọ́n fi dá wa lójú pé pẹ̀lú gọ́ọ̀lọ̀ àwọn lè yọ ọmọ jáde tó sì súnmọ́ kọ́mọ yẹn kó sẹ́mi Islam gbà wípé kí wọ́n yọ nígbà náà hmm. torí wípé tá bá fi lè yọ ọmọ nínú obìnrin yẹn lẹ́yìn ìgbà tó ti dá wa lójú ọmọ ti kú sí nínú ìfinisẹ̀sìn ni islam sì gbà kún fi mùsùlùmí sẹ̀sìn bóyá ó wà láàyè àbó ti kú nítorí pé bọ́ ni ìfinisẹ̀sìn wà ẹni tó ti kú kò sí bọ́mọ ti fẹ́ jáde nínú rẹ̀ látàrí pọ́n ló ti ọmọ lọ́mọ fi jáde má iṣẹ́ abẹ lẹ́sẹ̀ fún ẹ̀ àtúmọ̀ abẹ́ ń kùn pé hmm. so nítorí òfin ọlọ́run bá ní kí wọ́n lọ sí wọn papọ̀ wáyé o lọ́pọ̀lọpọ̀ láwùjọ wa ẹ máa pé àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ ọmọ nípa òfin ọlọ́run ọba yìí sọ àwọn kan máa sọ̀rọ̀ wọ́n kan máa wí nǹkan tí ò wúlò bóyá sáà bóyá ṣe ni wọ́n máa fi dáhùn ìṣesí àbí ìṣẹ̀sí ni ń pè ní yorùbá rí ìṣẹ̀sí ni wọ́n fi máa dáhùn ọ̀rọ̀ ẹ̀sìn bí ẹni tí wọ́n ní àfààní ẹnìkan wá kú toyúntoyún sọ wọ́n sọ fún wa pé wọ́n gbọ́dọ̀ yọ oyún yẹn torí kọ́ mọ́ bàa dàkúfà ẹgbẹ́rún ní bá sànù sẹ́sìn àánú níbo ló ti rélé inú ìṣẹ̀lẹ̀ Islam pé kínní kan kúfà torí ẹ̀ òfin ọlọ́run ọba ń tọ́ dalé lórí nu tẹ́ni tí ń gbàbí tó sì jẹ́ pé ó ní experience tó bá fi yé wa wípé ọmọ yìí pẹ̀lú condition táwọn ń rí yìí tí wọ́n bá yọ jáde ó sì lágbára hmm. pẹ̀lú ògùn ọlọ́run yóò lè sẹ̀mí hmm. so Islam gbà pé kàn yọ jáde àmọ́ tó bá ní àwọn ọmọ gbọ́n ti rẹ̀ òun náà pàpà kú náà ní láìpẹ́ láì jìnnà so ọmọ yẹn ànídìí láti pé kún ọyọ èyí tó ti wá kú tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà kọ́ sẹ̀rí ọ̀gbà pé kún ọyọ nítorí pé ìfinisẹ̀sìn lélẹ́yìn sẹ̀rí òsìgbà kẹfì mùsùlùmí sẹ̀sìn hmm. kò bá àjẹpọ̀ wà láàyè kò bá sì jẹ́ kó ti kú. oníbèrè ìṣèbèrè wọ́n ní ǹjẹ́ èèyàn lè wọ inú ilé ìjọsìn nàṣọ́rọ́ tó jẹ́ pé alábàágbéyàn ni nígbà tí ó bá péyàn síbi ayẹyẹ kan tí ó ń ṣe níbẹ̀ ẹlẹ́ẹ̀kejì wọ́n ní ṣe haram ní forest trading Hmm, forest trade ṣé haram ní forest trade ẹlẹ́kẹta wọ́n ní tí èèyàn bá sún síwájú wa nígbà tí a bá ń ṣe eh, tahajud lọ́wọ́ ṣé ó tọ́. tó bá sùn. náà tó bá sùn náà téèyàn bá sùn síwájú wa nígbà tí a bá ṣe tahajud lọ́wọ́ ṣé ó tọ́. alhamdulilayi ọkọ ní pé òfin ọlọ́run bá gbà kí mùsùlùmí kan máa wọlé ìjọsìn àwọn tí ì bá ṣe mùsùlùmí òfin ọlọ́run bá ti wà nìyẹn Hmm. kí lọ́ọ́ fẹ́ pọ̀ fẹ́ lọ sí níbẹ̀ so lábẹ́ òfin ọlọ́run tó máa fẹ́ ṣe ṣíṣe tó á jẹ́ pé inú ilé ìjọsìn tí wọ́n ni wọ́n fi sí má bàa wọ ọbẹ̀ hmm. wọ́n dúró sínú ilé ẹni tí ń ṣe ṣíṣe yẹn kì í ṣe pé ilé ìjọsìn rẹ̀ lọ́ọ́ bá o yóò hmm. dé ilé wọn ò dé wa bọ̀ lẹ́yìn ìjẹ́bù ti ṣe jẹ́ mẹ́rin. àtúntò ti sọ náà pé òfin ọlọ́run ọgbà kẹ́ ẹ máa fi ẹni tí èsì mùsùlùmí sílẹ̀ kó náà máa wọnú mọ́ṣáláṣí nítorí pé ẹni ṣíṣe hmm. mọ́ṣáláṣí wọn kọ́ lẹ̀ wípé ilé àjọyọ̀ hmm. wọn kọ́ mọ́ṣáláṣí kalẹ̀ pé ilé get together hmm. mọ́ṣáláṣí ilé ìjọsìn ni so nítorí di eléyìí báyìí gẹ́gẹ́ bí ó ti ṣe jẹ́ pé Islam náà gbà kẹ́ni tí kì bá ṣe mùsùlùmí wọnú mọ́ṣáláṣí wa pé torí pé ń ṣàjọyọ̀ àjọyọ̀ kínni bẹ́ẹ̀ náà ni Islam ò gbà fún ọ̀tọ̀ jẹ́ mùsùlùmí náà kọmọ á lọ wọlé ìjọsìn àwọn míì pé torí wọ́n ń ṣàjọyọ̀ ńbẹ hmm. so islam ò gbà hmm. so ẹlẹ́kejì wọ́n á ní forex trading sọ́tọ̀ àbí ọ̀tọ̀kọ̀tọ̀ lábẹ́ òfin ọlọ́run nítorí kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ wọ́n ní eh, rírà títà owó ni eléyìí tó ní í ṣe pẹ̀lú pé í máa wáyé gbọ̀nà ẹ̀rọ eh, ayárabíàṣá so tó eléyìí báyìí àkọ́kọ́ òfin ọlọ́run dá lórí pé kò sí tó burú ká fi owó oríṣi kan náà ká fi pààrọ̀ ọrú rẹ̀ hmm. bí kí mú one thousand naira wá ní ìsìnkú ẹ̀ bá ń sẹ̀ hmm. kò sí tó burú mẹ́. àmọ́ òfin ọlọ́run dá lórí pé ẹni tó sẹ́mi lówó èyí tó wọ́n fún mi tó fi bá mi ṣe owó nǹkan gbọ́dọ̀ pẹ́ sí èyí tó ń gbà lọ́wọ́ tèmi torí tó bá ti pẹ́ kódà kó ṣe pẹ́ gbẹ̀rún kan fẹ́ gbẹ̀rún kan náà ni islam sọ kó di rìbá. bí gbọ́dọ̀ pé mi fún ọ ní one thousand naira note ọwọ́ ni ẹ lọ kábọ̀. Mm. so ńgbà mo wá di ọwọ́ kó one thousand kan náà fún mi àmọ́ lówó wẹ́wẹ́ mm. ó ti di rìbá lábẹ́ òfin ọlọ́run wọ́n ń pè ní rìbá nẹ́síà mm. ó di rìbá látàrí pípẹ́. torí ẹ báwo wá ni tó bá jẹ́ pé ìgbà tẹ́mi fún one thousand nine fifty ló fún mi rìbá náà tún nù so ẹ rí i pé àwọn yẹn máa ń ṣerú rẹ̀ tí wọ́n bá lájọyọ̀ so wọ́n lè mú one thousand lọ fẹ́ nìkan tí wọ́n bá wọn ṣe é sowó wẹ́wẹ́ pàápàá jùlọ lè jówó tuntun tuntun àwọn wàá dín náà pèsè táwọn ń ṣe nù rí bánu hmm. islam ò fara mọ́ tọ tó bá wá jẹ́ pé islam sọ pé owó kan náà ẹ lè pààrọ̀ rẹ̀ àmọ́ kàn gbọ́dọ̀ jù ká lọ tó bá ti jóríṣi owó kan náà àmọ́ tí owó bá ti yàtọ̀ bí mo fẹ́ fi náírà ra dọ́là hmm. mo fẹ́ fi dọ́là ra náírà mo fẹ́ ra pound sterling mo fẹ́ ra euro mo fẹ́ ra franc sefa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a nídìí láti máa wo nọ́mbà pé ọkà pọ̀jù kan lọ ọ̀kan kéré sí kan fẹ̀yìdà tẹ́lẹ̀ fẹ̀tẹ̀ àdéhìl àjìnàs fẹ̀bíyìcù kẹfẹ̀ṣẹ̀ tó ìdá kánà yẹ̀dàn bìyẹn. anabi muhammed sallallahu alayhi wa sallam ó ní tówó bá ti yapa ẹ fẹ́ fi náírà ra dọ́là dọ́là lè fẹ́ fi ra náírà àmọ́ pọ́tọ̀ náírà ọ̀tọ̀ ni dọ́là anabi hmm. ni ẹ tàbọ̀ bá ṣe pé yín hmm. àmọ́ kọ́ndíṣàn ni gbọ́gbọ́dọ̀ jẹ́ ọwọ́ sọ́wọ́. Hmm. so nígbà táwọn bá ń ṣe forex trading ẹ rí i pé a lè rówó tiẹ̀ tí wọ́n fẹ́ san àárẹ̀ hmm. yìí táwọn fi san padà fún hmm. so kò jẹ́ ọwọ́ sọ́wọ́ lábẹ́ òfin ọlọ́ntọ́rẹ́ ló fi di rìbá hmm. léyìí jẹ́ bó ṣe jẹ́ wọ́n ní ṣé tẹ́nìkan bá sùn síwájú wa nígbà tá à ń ṣe qiyamul layl tá à ń jí lóru tá à ń ṣe sọ́lá tó burú ni kò burú torí pé Ànábì sallallahu alaihi wasallam máa ń ṣe sọ́lá tì nínú ilé rẹ̀ tí ìyá ńlá wa Àìṣà ó sì sùn síwájú rẹ̀ yàrá Ànábì sallallahu alaihi wasallam ó tóbi púpọ̀ sallallahu alayhi wa sallam so débi pé táwọn mi bá fẹ́ forí kalẹ̀ àyè gbà wọ́n hmm. wọ́n lẹ́sẹ̀ tún fọwọ́ tọ́ Àìṣà ni pé kó sùn hmm. kó lè bá àríbi tí wọ́n forí kan hmm. salawatu rabbi wa salamuhu alayhi ọ̀gá wa pátápátá nù ẹ̀wù báwọn ṣe sẹ̀mí ẹ̀rìgbẹ́ lónìí báyìí ẹlòmíì yàrá kan tiẹ̀ gan ọgbà tirẹ̀là ọgbà tirẹ̀là táwọn máa ṣe ilé ayé gbígbà táwọn ní lọ́mọ so ọ̀gá tiwa pátápátá nù torí ẹ anabi ń ṣe sọlá Aisha sùn níwájú wọn kò sí nǹkan tó burú mẹ hmm. nínú ìgbàgbọ́ Yorùbá ó ní pé ìgbà tí yẹn sòkù. tó lábẹ́ òfin ọlọ́run kò sí tó burú mẹ kò sọ́dọ̀. Hmm. naam jazakumullahu khairan jaza níbi tí abadé yìí náà ní jẹ́ òun bí ọ̀rọ̀ Yorùbá Ọláòdé òun náà ní àtúmọ̀ àpàdé nílẹ̀ di àsìkò yìí kan náà lórí ètò tí a kò ní alẹ́ fi fi díìnì. Ah, pẹ̀lú mi nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ tí wọ́n ti ń dá àwọn ìbéèrè àwọn ni Sheikh Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣà àti olùdásílẹ̀ alimọ̀dúnà center ẹ̀ṣánú ajẹ́lógún ọ̀ṣọ́ ah, bákan náà ó pàtàkì lọ́wọ́ àbúrò àmìnà tí wọ́n kọ̀ wọ́ọ́rìn pẹ̀lú wọn lórúkọ ẹrú ọlọ́run tó ṣe agbátẹrẹ ètò àbí Allah subhanahu wa ta'ala kó bá san án ní ẹ̀san olórí láyé ń bí àti ní ọ̀la àlẹ́kẹ̀yàmá ọ̀làdùnní bello òní ó kọ́ tèmi títí ọ̀la òde tá pàdé ní mọ̀ọ́dágbére fún wa wípé sálámù alaykum wa rahmatulahi wa barakatuhu.